وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أدا أوقف ولون وبا ọba tí ó tó fi ẹ̀mí wálẹ̀ di àsìkò yìí láti lè ní àǹfààní láti lè mọ bá tíra Riyadus Salihin lọ láti máa kà Ah, mo fẹ́ pe àkíyèsí kan kó tó di pé àmọ́ bá kíka tíra náà lọ ibi tí a kà ní ìjẹ́jọ́ níbi hadithi kitabu libas so hadithi ẹlẹ́kẹta níbẹ̀ àbí ẹlẹ́kẹrin tó jẹ́ hadithi àbí Juhayfa Wahb bin Abdullah radiyallahu anhu fẹ́ kí àwa tí a mú tírà lọ́wọ́ ká tún hadithi náà wò tí mo ṣe àwọn mistake kan gbà tí mo ń tu ìgbà tí mo padà wá tún gbọ́ náà ni mo rí pé àwọn mistake yẹn wáyé inshallah ndẹ̀ ní àti ìbẹ̀rẹ̀ padà ní òní hadithi abi juhayfa wahab bin abdullah radiyallahu anhu ṣé a ti rí náà. بسم الله الرحمن الرحيم وعن أبي صحيفه الأوام بن عبد الله رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم بمكة وهو في أخطه بقبة له حمراء من ادم فقعد بلال بوضوئه فمن ناب وناحل فقعد النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء كأني أنظر إلى بياض صفين فتوضأ وأفضل بلال فجعلت أتطبع فاء آ هنا وها هنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاح ثم ركزت له عنزة فتقدم فصلى يمر بين يديه يمر بين يديه القلب والحمار لا يمنع لا يمنع متفق عليه العنزة بفتح النون نحو العكازة وعن أبي رفاعة رفاعة التميمي رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم وعليه ثوبان وعليه ثوبان أخضران رواه أبو داود أيوة. والترمذي بإسناد صحيح وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل يوما دخل يوم فتح مكة دخل يوم فتح مكة وعليه إمامة سوداء رواه مسلم وعن عبد سعيد عمرو بن قريب رضي الله عنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وعليه إمامة وعليه إمامة سوداء قد أرقى طرفيها بين قدفيه رواه مسلم نعم hadith tí mo ṣàlàyé pé ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ dáhùs ní òní nínú kìtàbù libas a ti kalẹ̀ ní ìjẹjọ gẹ́gẹ́ mo ṣàlàyé pé mo ní mo ṣe àwọn kankan tú níbẹ̀ sọ́wọ́ tí a bá ti wà ń bẹ̀ ní ìjẹjọ tá a bá ti gbọ́ lónìí a ti máa rí àwọn ibi tí mo ń ṣàlàyé. أبي جحيفة وهب بن عبد الله رضي الله عنه قال قل رأيت النبي صلى الله عليه وسلم بمكة قل أمر النبي صلى الله عليه وسلم ní maka wàhúwà bil'abtọ́hì ó ní ànábí wà ní àyíká fi kóbá ti ń ọ wà níbi kóbá náà pé ní kóbá ní kòkóńdò òun náà pé ní alkhaima ìtumọ̀ tó ń jẹ́ kòkóńdò ní pé ní dóòmù tí máa ń bá níbi òkè mọ́ṣáláṣí tí máa ń ṣe rogodo òun tent tán bá ṣe bẹ́ẹ̀ ẹni pé tent tán bá ṣe tó bá ṣe rogodo tí ó flat òun náà máa ń pè ní kóbá lahu hamra tó ipa anabi náà ló ní kúbà yẹn kúbà tó ń làhù anabi ló ní tẹ́ǹtì yẹn hamra tẹ́ǹtì yẹn jẹ́ red min udumin aw min adamin tó ṣe pé awọ ni wọ́n fi ṣe tẹ́ǹtì yẹn fàkọ́rọ̀jà bilal bí wàdú ìṣẹ́ pé nìṣẹ́ wọ́n ń fi tampolin wọn lè fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fi tampolin ṣe mọ́ ní sẹ́rí pé lẹ́dà ni wọ́n fi ṣe but tẹ́ǹtì yẹn min adam awọ náà ni wọ́n fi ṣe fàkọ́rajà bilal biwadu ehi bilal wa gbé àgé àlùwàlá nàbì sallallahu alaihi gbé jáde fàmì náà wà náà ilẹ̀ níbẹ̀ náà yẹn ti ń gba omi tí mu ẹlòmíì fi omi gba omi ẹlòmíì fi ń ṣe nǹkan míì ẹlòmíì ń ṣàlùwàlá fa kharaja an-nabiyyu sallallahu alayhi wa sallam ó ní ànábì wá jáde wa alayhi hullatun hamra ànábì wá wọ aṣọ ọ̀ṣọ́ pupa ṣe pé báàbù táwa ni pé kò sí kankan kéèyàn wọ aṣọ pupa so ẹnu bi tí a nídìí bẹ̀rẹ̀ nù báàbù ẹ̀ yẹn ní ti ń jẹ́ wájú òṣà ìdẹ̀nì pànàbí wọ aṣọ pupa wọn ni kẹ ẹni anzuru ila bayadi saqai ó ní kọ́dà òun wo bí ojúgun anabi sallallahu alaihi wasallam bó ṣe funfun kù ṣàpé yẹn pupa ojúgun rẹ̀ bó ṣe funfun ó wò ó ní wàtàwọ́tọ̀ a anabi bá bẹ̀rẹ̀ sí ní sálùwàlá. فأذن بلال بلال وقير فجعلت أتتبع فاء نواه آؤنا olóhùn gangan wọn wá bẹ̀rẹ̀ sí ní gbẹnu tẹ̀lé Bilal sẹ́gbẹ̀ẹ́ sí ẹgbẹ́ kejì yaqulu yaminan wa shimalan yẹni pé ọ̀tún àti òsì tó ń sọ pé hayya ala al-falah hayya ala as-salah hayya ala al-falah ó ní thumma rukizat lahu anaza ìyẹn ni pé hayya ala as-salah tí Bilal sọ pé wá kírun ó gbẹrun sẹ́gbẹ́ ọ̀tún ìgbà tó débi hayya ala al-falah ẹwà kí ẹwà láà ó gbẹrun sí ẹgbẹ́ òsì ìyẹn ni pé nínú súnà Nabi sallallahu alaihi wasallam níbi pípé irun òun ni kéèyàn ó yí ẹnu sí ọ̀tún gbàtí ẹ bá ṣe hayya ala salah pé òyí ẹnu sí oṣù gbàtí ẹ bá ṣe hayya ala falah sónú súnà nábì lọ́wọ́ kódà bí ẹ bá lo máikrófóònù náà tí máikrófóònù níbi ń pèrún ìyẹn ò ní kéèyàn máa yí ẹnu sí ọ̀tún àti yí ẹnu sí apá òsì ó ní thumma ruqizat lahu anaza ó ní wọ́n fi ọ̀pá kan ọ̀pá wọ́n gbélélẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam wàtàkọ́dàmà anábìbá ṣáwájú wàsọ́lá ọwákìrùn yẹmọ́rọ̀ bẹ́ẹ̀ ni yàdé yìlkẹ́lì oníkọ́ra ajá ń kọjá níwájú ọ̀pá yẹn wal himar àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà ń kọjá la yumna ẹnìkan kò tiẹ̀ sọ́mọ́ kọ́mọ́ kọjá ẹnìkan kò kọjú wọn torí pé kíni wọ́n ti fi ọ̀pá lélẹ̀ ọ̀pá yẹn ti dá wọ́n ti jẹ́ gẹ́gẹ́ bí sótọ́rọ̀ àwọn ní Imamu Nawawi ní al'anaza bí fati nun wọ́n ní náhwa al'ukaza ó ní kankan tó rí gẹ́gẹ́ bí ọ̀pá bí ọ̀pá táwọn fílà ní mọ̀ ń lọ́wọ́ yẹn náà ni kankan ní al'ukaz wọ́n abi وعن أبي رمثة رفاعة التيمي رضي الله عنه قل رأيت رسول الله صلى الله عليه وسلم قلوا لي النبي صلى الله عليه وسلم وعليه ثوبان أحضران ولا نبي وهو شميجي aṣọ méjèèjì yẹn ó jẹ́ ahdoran aṣọ green yẹni pé ìyá bùbá àti ṣòkòtò àbí ká níbi awọ aṣọ òkè àti awọ aṣọ ìsàlẹ̀ ó jẹ́ green ni wọ́n fi ṣe àbúdá ọ̀dọ́gba hadithi wa Tirmidhi bi isnadin sahihin kí ni hadithi ń ṣàlàyé òun ni pé kò sí kankan bí kéèyàn wọ aṣọ green eléyìí a fi mọ̀ pé àṣé wíwọ aṣọ funfun tánàbí sọ̀lọ̀ sọ́lọ́mù ń wọ aṣọ funfun kìí ṣe pé dandan pípé a gbọ́dọ̀ wọ̀ mí mà á sùúrù ẹ̀ náà ni a fi ń rí i pé ànábì wọ aṣọ pupa ànábì wọ aṣọ tó jẹ́ aṣọ aláwọ̀ ewé onípe ní وعن جابر رضي الله عنه جابر نتبر يوا أن رسول الله صلى الله عليه وسلم أبا النبي دخل يوم فتح مكة أني النبي ولي نيوتون فتح مكة وعليه عمامة سوداء النبي واولا وندودو رواه مسلم إلينا تمسكوا يلي اللواسو يلي اللواسو تواجه جوجو àmọ́ kéèyàn máa lò nílò tí àwọn táwọn fi ń ṣe bídá ẹ gbọ́dọ̀ máa lò bẹ́ẹ̀ bí àwọn kan nìsín irú ọjọ́ ọ̀la yìí nìsín yìí aṣọ dúdú ni wọ́n mọ wá káàkiri tí wọ́n wọ̀ kọ́dà ìlúmí máa ń dọ́gbọ́n nu wọn yóò ti wá ọ̀kalẹ̀ bí rúùn ní kámẹ́bà lè fura sí ní ọ̀la wọ́n tán pẹ̀lú àwọn ní alùbẹ́ẹ̀tì àbíkínà ń tẹ̀lé ara wọn jẹ so wọ́n nípa àwọn ọjọ́ ọ̀la wọ́n lọ́jọ́ ìbànújẹ́ ní fáwọn àbí ọjọ́ aṣúra ọ̀tún lákọ́ ní aṣúra ni hmm. ọ̀tún la ní ọjọ́ sátidé wọ́n ní ọjọ́ ìbànújẹ́ ní fáwọn sórú àwọn ẹni wọ̀nyí wọ́n ṣàṣìṣe torí pé anabi sallallahu alayhi sallam kò sọ fún wọn pé anabi ò dá ọjọ́ ìbànújẹ́ aṣúra kalẹ̀ àkọ́kọ́ nù torí tẹ́ bá bí wọ́n ipe ń bolẹ̀ sí léyìí tẹ́ǹsì yìí wọ́n láwọn sunkún Hussein sí Hussein sunkún ó kú sáájú ànábì nàbà nàbì ló kú sáájú Hussein sánàbì ló wá sọ mọ́ kalẹ̀ pé aṣọ dúdú nẹ́mọ̀ wọ́n jọ níjọ aṣúra so léyìí náà lè yóò fi mà bí ìsọnù wọn ti tó èmi wá máa ń àbáwọn ṣíyà gbogbo ibi tó bá wà ẹ mọ̀ rí wọn mọ̀ gbá ọ̀bí ọ̀gá káàkiri ni kódà àwọn ṣíyà lọrin wọn ò lè ṣe bí ṣíyà Zaria wọn ò lè ṣe bẹ́ẹ̀ wàláhì ìtàlù súnà bá rí àǹfààní lórí tẹlifíṣàn in tí wọ́n ń sọ ń Sàúdí náà làánà sọ yà yìí bá ara ń fàní lórí rédíò ìta ń sọ ní sàúdí náà lálùsúnà yàyín náà sọ ìta lùsúnà yàyín ń sọ lálùsúnà Sudan náà sọ mo Sudan wàláì tẹ̀lẹ̀ mo rí pé in táwọn alùsùnà Nàìjíríà ń sọ náà ni ti Saudi náà ni ti Sudan náà ń sọ bó ṣe wá rí káàkiri ní Cairo nù a ní ẹwà àwọn ṣé àbúrúkú yẹn o tẹ́ bá lọ léwò wọn ní Zaria ẹ lọ léwò bó ṣe máa ń ṣe níjọ Aṣúra lọ́tún la àwọn máa ń wọ́de kí wọ́n wọ́sọ dúdú wọn jáde wọ́n wọ́de kí ni ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ wọ́n wá sunkún káàkiri ìlú na náà sunkún kíká ẹ̀yìn orí yín lẹ́yìn náà wá ní ẹ̀tún wá wòtà àwọn Zaria àwọn wọn ò tó wá sétò àwọn Irani wọn ò sétò àwọn àwọn yíò ṣe kí ni wọ́n mọ́ ń sára wọn ládàá tẹ́jì ó pò wọ́n tú wọ́n ti sọ ẹ̀kẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ẹsẹ̀ bẹ́ẹ̀ lágbàjì ẹsẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí tẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo tòsí àyíntẹ́wà ẹ̀sára yí ládàá ẹ̀sùnkún gbogbo ará àdúgbò orí ẹ̀sùnkún kí kọmọrú ẹ̀sìn tẹ́ǹsìn so ẹ̀tọ́ wá wò tẹ́bí wá mọ̀ pé alùsùn lè gbéra ń pamọ́ kódà àwọn tó ń pera wọn lálùsùn náà láwọn bàbá màlìkíyà tá a bá wọn lọ rìn níjọ aṣúra kí làwọn máa tún wọ aṣọ tuntun tún wọn létí ròkì kí làwọn dólé lérí lérí àwọn àdíìsì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn èèyàn fi parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí àwọn kan àwọn sọjọ́ asúrájì ọjọ́ ọdún àwọn kan sọ ajúrájì ọjọ́ ìbànújẹ́ ẹ̀wù ọlọ́run bá wá sànù àwa pẹ̀lú súnà ànábì sallallahu alaihi wasallam ibi tí wọ́n ń jẹ́ àárín gbogbo gangan náà làwa wà òun ni pé ntánàbí ní ká ṣe gangan òun náà ni pé ẹgbàwẹ̀ kìí sáwẹ̀ ẹ̀dùnú kìí sáwẹ̀ ìbànújẹ́ àwọn ìtẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam kódà nẹ́bí tó sọ pé yọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ yọ́ pa ànẹ́bí ò fi sàárà kankan sí bẹ́ẹ̀ ànẹ́bí ò fi ìdùn kò fi ìbànújẹ́ kankan sí sẹ́ntí bá ń roka níjọ́ Àṣúrà ń ọ̀tẹ̀ ọ̀tẹ̀ táwọn náà síbà àwọn náà náà síbà àwọn tí wọ́n kórìíra àwọn ará ilé ànẹ́bí sallallahu alaihi àwọn náà náà síbà àwọn lọ tẹ́wọ́n nu àmẹ́ tí bá tún ṣe kíni tóun bá tún sọjọ́ ìbànújẹ́ di tó sọ ọ̀tọ́lá di ọjọ́ àwọn ọsọ dúdú ọjọ́ ìbànújẹ́ ó tọ̀hún ti ṣe kíni òun tó di ó di rọ́fígọ̀ ó di rọ́fígọ̀ àwọn náà pè ní ṣíà rọ́fígọ̀ nu ẹwà wo tó bá wà ní ìwọ̀ntúnwọ̀nsì tó ní àwẹ̀tá níbi tó ní àgbà sọ náà nígbà irú ẹni ni ó dúró nípò wal jama'a ó nípò alìsún so òun ni pé ẹ̀yin ṣíà ẹyẹ ṣe mùnáfìkì má ẹgbẹ́ ẹ̀sìn jáde ẹyẹ ṣe mùnáfìkì gbogbo bí tẹ́ bá wà ẹnà jáde tálù súnà bá ti bẹ̀rẹ̀ lẹ́tì mọ̀ pé ẹ́ eh, eléyìí ti bẹ̀rẹ̀ súnà àmọ́ ṣíà ó lè lo ọdún mẹ́wàá ó lè lo ọgbẹ̀rún ọdún tí ó fi kú ẹ̀ nímọ̀ yìí bí tí mo ti lọ òun ni pé anabi sallallahu alaihi wasallam ó wé láwà ní dúdú kò sí tó burú kéèyàn wé láwà ní dúdú kò sí tó burú kéèyàn wọ aṣọ dúdú àmọ́ kéèyàn máa lè fi ṣe kí ni ìyẹn fi ń ṣe ọdún ìbànújẹ́ wọn àbí sa'id amr bin hurayth radiyallahu anhu قال أصبعي كي يعني كي سعد سعيد أبي سعيد wọ́n sọ báyìí pé kàání anzuru ila rasulillahi sallallahu alaihi wasallam onímọ̀ wà nabi sallallahu alaihi wasallam níjọ́ yẹn wà alayhi imamatun sauda anábì wọ sọ dúdú àmọ́ qad arikha imamatun sauda olùláwà ní dúdú qad arikha tarafayha bayna katifayhi ó wá dẹ ọrùn rẹ̀ etí etí rẹ̀ méjèèjì ó dẹ sí èjìká yẹn ni pé tìláwà níhùn ó ṣe ní ó dé ẹ̀gbẹ́ ọ̀tún ó dé ẹgbẹ́ òsì yẹn ni pé tìláwà ní yẹn fẹ́ dé èjìká rẹ̀ tí wọn báwọn lọ́ba lọ́ba sí máa ń wí láwà ní wọn àbáwọn tó máa ń pè ní àwọn sábárúmá tí wọ́n wé tí ó jọ tí ó dé ogun èjìká wọn súbẹ̀ ni wọ́n ṣe máa ń wé wọn níbẹ̀ lànà bí sọ̀rọ̀ sọ́lá mo ṣe wí níjọ́ yẹn wọ́n fi rí wọ́n yẹn ti ń bí àgbàwá mi ilẹ̀ ohun tó jẹ́ mọ́ mùsùlùmí náà lọ́gbà wa òní àna Rasulullahi sallallahu alaihi wasallam kátọ́bà nas olóhùn rá nàbì tí ó ń ṣe kútùbà fáwọn èèyàn ń bá wọn sọ̀rọ̀ wà alayhi imamatun sauda ó wá fi láwọn ní dúdú ó náà lọ́wọ́ wà náà Aisha radiyallahu anha ẹ̀rí báyìí sẹ́rí pé gbogbo àwọn ìwáyà yìí ó wá pé ànábì wọ láwọn ní dúdú fún pé ọlá kan bẹ̀m̀bẹ̀ láwà ní ọlá kan bẹ̀m̀bẹ̀ láwà ní gbogbo ẹ̀yán yán àdéṣe da'if àdéṣe mawdu ṣùyẹ́ lè wé láwà ní tó bá wù yẹ́ sì lè mọ́ wé tó bá wù ṣùyẹ́ ò túnmọ̀ sí pé a òwe láwà ní bó ló ṣe jáfà báyìí àyẹ̀wò sí kankan ṣàyẹ̀bò wá ní ìbò lè yàn sí ní èèyàn ọkọ̀ oníṣẹ́ ọmọ láwà ní káàkiri mọ́rí a tó bá wù tó bá ní tó yẹ òun ọmọ ìdí mọ́ káàkiri láwà ní ọ̀sọ̀ ọ̀dàfà láwà ní òsì ní ọmọdàfà so òun náà ni pé láwàní wíwé kìí ṣe dandan torí pé kí ni kò ní ọlá kankan kò sí pé láwàní kò sí pé eh, ọlá kan tó wà ń bẹ̀ ni tó fi ju ẹni tí kò wé láwàní lọ so anábì ò gbọ́lá kankan fún un tọ́pá bá rí pánábì gbọ́lá fún ní ìsìn ajẹ́pá ah, rí pítọ̀ ajẹ́ pé kì ní ìyọlá jù kí ọmọ wè lọ́nu tí wọ́n sòkòtò anábì sọ̀rọ̀ sọ́lá musan tó wà ń bẹ̀ kébi tó gbọ́dọ̀ dé ní bó ṣe gbọ́dọ̀ rí ní kò sí nǹkan tí èèyàn gbọ́dọ̀ má ṣe níbi yìí hùn bákan náà àdísẹ́ Aisha radiyallahu anha qalat òní kufina rasulullahi sallallahu alaihi wasallam òní wọ́n sin annabi sallallahu alaihi wasallam fi thalathati athwabin wọ́n fi aṣọ mẹ́ta ní wọ́n fi sin annabi sallallahu alaihi wasallam bíi kásọ̀ ẹjẹ́ aṣọ funfun sahuliya min qursufin tó jẹ́ aṣọ ìtẹ́gbẹ̀ni sahuliya òun náà ni aṣọ àwọn ará ẹdẹ àbíká ní aṣọ ìbàdàn náà níbi sàhìlíyà ní kọ́rọ̀sọ̀f tó pé aṣọ olówù ni laysa fiya qamisun wala imama gbàtọ́ sí anábì sallallahu alaihi wasallam wọn ò wẹ̀wù fún anábì anábì ò wẹ̀wù kò sẹ́wù nínú aṣọ tó wọ́n fi sí wala imama kò sí láwà ní bẹ́ẹ̀ ẹwùn kan àdísà anábì sallallahu alaihi ní o muttafaqun alayhi gbogbo àwọn tá à ń sìnkú tẹ́lọ̀ lè wọ aṣọ fún wọn ẹ̀tún lé wọ́n tún kọ́ra wọn tún mọ̀ dààmú ara wọn ẹ lọ gé láwọn ní rẹ̀ fún ẹ gé láwọn ní ẹbí wé kò sẹ́ẹ̀rì fún gbogbo eléyìí o náà là yìí o aṣọ gbọ́ọ́rọ́ náà ni wọ́n wọ̀ fún anabi sallallahu alaihi mẹ́ta tó tíkì dáadáa so kò sí ní kò sí ẹ̀wù ń bẹ kò sí sókòtò tọ́ wọ́n ní asọ̀hùlíyà imam nawawi ní bifati isin wọ́n ní sin fati àníwà mẹ́ wà dùnmù ha ó sì lè jẹ́ dùnmù alẹ́ ní sọ̀hùlíyà wà dùnmù lè ha almumalatin dùnmù yẹn na hawun afun náà ní dùnmù ní sọ̀hù àbí sọ̀hù wọ́n ní siyabun tó ń sabu ilẹ̀ sọ̀hùl wọ́n ní aṣọ kan tó ṣe pé wọ́n máa ń sọ pé aṣọ tàwọn ará sọ̀hùl ni ń jẹ́ sọ̀hùl kọ́ríyà tó ń bèèrè yamani oko kan ní ìlú Yemen nápẹ́ ní alkursuf alkutun òwú ní jẹba aṣọ olówó wà ní Aisha tó tún gba àdísí wá kọ́l oní kharaja rasulullah sallallahu alaihi wasallam dhati ghadatin oní anabi sallallahu alaihi wasallam ó jáde ní ọ̀sán ọjọ́ kan wà alayhi mẹ́rọ̀kún mọ̀rọ̀hálùn min shi'r aswadun oní anabi wọ mọ́rọ̀tì yẹni pé aṣọ kan bí aṣọ tí wọ́n máa ń dàbora aṣọ tó ní orígun mẹ́rin anábì gbé anábì dàbora àmọ́ mọ́rọ̀hálùn tí wọ́n yà nǹkan sí wọ́n yà nǹkan sí lára tùmí ṣáàrin aswadin ó jẹ́ aṣọ onírun aswad aṣọ yẹn sì jẹ́ aṣọ onírun dúdú bí kọ́jẹ́ kí wọ́n fi awọ ẹran àbí àwọn dábàá kan náà fi ṣe aṣọ àmọ́ irun dúdú òun sì wà lára rẹ̀ rọ́wá ó muslim wọ́n ní almirot bi kasril mim wà ó wà kìsà wọ́n lóun ní aṣọ kan tó fẹ́ almurahal bilha almumala yẹni pé ha ò tí ò lọ́mọ lókè wọ́n ní huwa alladhi fi sura òun ní tó ní àwòrán rẹ̀ ha lil ibil bí aṣọ nǹkan àwòrán àwọn rìhálì ibil bí àwọn ìkíní ìtọ́mọ̀ ń gùn níbi irinṣẹ́ bí káni kẹni tọ́mọ̀ gbé sẹ́yìn ẹ̀yìn ràkúnmí ẹ̀yìn ẹ̀sìn ṣe ń jẹ́ gàárì bí gàárì alẹ́ ibil ràkúnmí náà yà sí ní ara wọ́n ní wàhúwà al-akwar òun náà ń pè ní al ẹni pé gàárì ràkúnmí tọ́mọ̀ fi ń gùn tí ràkúnmí ọbẹ̀ rọrùn láti gùn وعن المغيرة بن شعبة رضي الله عنه مغيرة لا تقبلي و ما قبا وينسي مغيرة وني كنت مع رسول الله صلى الله عليه وسلم قلوا وقلوا النبي صلى الله عليه وسلم ذات ليلة في مصير نيو رجوكا أمان لورني سوى النبي صلى الله عليه وسلم أمان يا جلول kódà àwọn ọ̀rọ̀ ń bẹ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé ìrìn àjò wípé so bẹ́ẹ̀ ni tó náà bá mọ́ travel dáadáa tí wọ́n bá ń wo ìrìn àjò òru yàtọ̀ fún pé wọ́n yá taxidẹ́ntì bá ṣẹlẹ̀ tí wọ́n ká bá ṣe a máa ń ní àdámọ́ ìrìn àjò òru ma ń jẹ́rìn àjò tí ma ń wà mọ̀rẹ́ ẹni kí ma ń fún yàrá láàfíà gan tó torí pé kí ni gbogbo nǹkan wẹ́dà ó tutù so wọ́n tó rí bí rìn so kò ní ma sí pé nǹkan kan gbóná kí ní kan ṣe nǹkan kan so wọ́n ní ànábìrin rìn òru jọ yẹn fàkọ́ọ̀lẹ̀ lé anábì wa sọ fún un pé àmà àìkà máa ń so ní omi wọ Mughira qultu na'am mo níbẹ̀ ni fanazala an rawhilatihi kúnlẹ̀ anábì wa sọ kalẹ̀ lórí nǹkan ogun tiẹ̀ fàmẹ́ṣà anábì wa rìn lọ hatta tawara tó fi di pé àwọn wa rí mọ́ níbi tí òyìnbó jìnnà síbi táwọn ti ń fi sáwádìí lẹ́yìn ní òru ثم جاء النبي تو قد وادي فافرغت عليه من الاداوه oni òun wá ń ṣẹ́ omi sí ànábì sallallahu alaihi wasallam láti bí kíni kòndóró mi fagazala wajhahu ànábì wá fọ ojú rẹ̀ wa alayhi jubbatun min suf bí sí imáàmù bọ̀nà imáàmù Nawawi ní ìdánù ọ̀ ọlá ànábì wá wọ aṣọ kan tó ṣe pé min ju min suf òun ni aṣọ onírun ni aṣọ onírun bí ká ní jùbà yẹn máa ń pè níbi aṣọ àbáyá àbáyá jùbà ẹni pé aṣọ tí yóò là ní àyà tí ó sì bo èjìká ó náà ní anẹ́sọ̀ sọ́làmù gbé wọ̀ ó ní fọ́làmù yẹ̀sítẹ̀tẹ̀ àyùyó ayé mi ni a bí o lè yọ aṣọ kò lè yọ apá kó mbẹ́ hatta akhraja min asfal jùbà àti ìsàlẹ̀ ló ti yọ apá rẹ̀ jáde ẹ̀rí pé tẹ́ bá wọ́n tọ̀bí àbáyà náà wọ́n yẹ sábà fẹ́ yọ ọwọ́ jáde láti bí àbáyà wọn so wọ́n máa ń kí apá àbáyà sínú ni so ẹni tí ó bá máa àbáyà wọ́n ni máa ń yọ ọwọ́ jáde níbi àbáyà àbáyà kan máa ń wà ní èjìká èjìká ní òun dúró ó ní ìgbà tánàbí yọ ọwọ́ jáde láti abẹ́ fagazala zira'ai anábì fọwọ́ rẹ̀ méjèèjì ومسح براسه وفي قاء فوين قاوري ثم أهويت لأنزي خفي وببا بو خفي لسر فقال أنا بواني دعهما بمي في خف ميجي كالي فإني أدخلتهما طاهرتين ترين باتي مو mo ti ṣe mọ́tótó tán ara mi ti mọ́ kí n tó wọ̀n wàmẹ́sàáhà àlẹ́yìnmá anábíwá fọwọ́ pa kúfù méjèèjì yẹn ní òkè hadisi akayi àkọ́kọ́ tí alìmọ́mù Nawawi rahimahullah tó fẹ́ lò gangan níbi hadisi bá fi fi sínú báàbù yìí òun náà ni ọ̀rọ̀ nípa wíwọ aṣọ olówùú aṣọ onírun àmì aṣọ onírun kíyàn wọ aṣọ tí ó ní irun bí ká ní èèyàn wọ púlófà wá jẹ́ pé irun ni náà ni wọ́n fi ṣe sí ọ̀kan tó burú ń bẹ̀ sọlẹ́yìn náà eléyìí wíwọ aṣọ olówù yìí kò túmọ̀ sí pé àwọn tó ń jẹ́ súfí àwọn náà ní ó ní tóra sọpọ̀ níṣẹ́ súfí so tóra ẹ̀rí pátipátí tó máa ń wá kírun wọ́n lè rí báyìí nìṣẹ́ súfí súfí náà jọ so kìí ṣe eléyìí kò ní kankan ṣe aṣọ lásán náà ni wọ́n ń ṣàlàyé tọ́ bákan náà wọ́n tún mú àlàyé pé tí ẹ bá ń ṣèrìn àjò kò sí tó burú kéèyàn ṣàlò àlá kódà bí èèyàn bá ní ìdí àlò àlá fún bí ẹ̀rẹ́ kírun bí kóyá kéèyàn kàn fíl bóyá eku bóyàn àbí bóyá èèyàn ń fíl èèyàn rí pé bóyá ara èèyàn wíìkì èèyàn lè ṣàlò lásán irú ẹ̀ ni tí anabi sallallahu alaihi wasallam ṣe ń bì yìí so bákan náà téèyàn bá fẹ́ wọ hoof yẹn ni pé tá a lè fi wé hoof lónìí òun ní ká níbi socks ẹ wọ socks kéèyàn tó lè wọ̀ kéèyàn tó lè lo ìdájọ́ pé húfin ni mo wọ̀ nínú ẹ̀sìn ó ní àwọn òfin ara òfin yẹn náà ni akàmọ́jẹ̀mú ara mọ́jẹ̀mú yẹn là ń kà nísìn ẹni tó wọ socks o lè fọwọ́ pa sọ́ọ̀sì rẹ àbí kọ́ jẹ́ pé ńgbà tó fẹ́ wọ̀ ọ wọ̀ pẹ̀lú àlùwàlá o ti kọ́ parí àlùwàlá rẹ náà lọ wá gbé wọ̀ yẹn ni pé o pé ní ìmọ́ra ọ ẹ̀ṣẹ̀ wá gbé sọ́ọ̀sì wọ̀ bí ẹni tí lọ síbi iṣẹ́ làárọ̀ tó wá sàlùwàlá ọwọ́ ẹ̀ tán sàlùwàlá àbí àlùwàlá rẹ tó fi kírun àsùbá kò tí ì já ọ gbé sọ́ọ̀sì wọ̀ ìgbà tó gbé sọ́ọ̀sì yẹn wọ̀ ó kọrí síbi iṣẹ́ ìgbà tó débi iṣẹ́ ó àsìkò àyílà ọfẹ́ kírun so kọ́dà kó yẹ kó ti só ó ti só ìgbà tó wá fẹ́ kírun tó bá ṣàlọ̀ látàrí ẹniyẹn tó débi pọ́pá etí tán tó fẹ́ fọ ẹsẹ̀ ọ láǹfààní kọ́ mọ́ bọ́ sọ́ọ̀sì yẹn torí pé kí ni ìgbà tó fi wọ̀ ọ́ wọ̀ pẹ̀lú mímọ́ iná lànà ìfi ni pé وإداعهما فإني أدخلتهما طاهرتين ìgbà tí mo fi gbé méjèèjì wọ̀ mímọ́ ni mo wà ní mo fi wọ̀ méjèèjì so ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ wà lẹ́ni mímọ́ kí o tó lè gbé tọ́ ẹ̀ eh, kí o tó lè wọ socks tí yàn fọwọ́ pa amọ́tọ̀ èèyàn ká ṣùgbọ́n àtàn èèyàn wọ toilet àbí èèyàn ti tọ̀ ìgbà tí ẹnìyàn wá ṣe tán tọ́fẹ́ mọ́ lọ síbi iṣẹ́ ó gbé socks wọ̀ ìgbà tó wá dé ibiṣẹ́ ọdún àsìkò àyílà wọ́n fẹ́ kírun wọ́n bá pa ìtàn wọ́n bá ní òun ọ̀pá socks ọgbọ̀dọ̀ pa ọgbọ̀ socks òun ni nítorí pé kí ni nítorí pé nígbà tó fi wọ̀ ọ̀wọ́ pẹ̀lú ìmọ́ra so náà ni àwọn nǹkan tí ń bẹ níbi ọ̀rọ̀ hoof lẹ́yìn náà ọ̀rọ̀ hoof yẹn èèyàn wá lè wọ̀ fún odidi ọjọ́ kan àtòru kan bẹ́ẹ̀ náà wá ní wíwọ̀ rẹ̀ ń wá nìyí ìgbà tí yàn bẹ̀rẹ̀ kíkà awọ́lù mọ́síkì ni àkọ́kọ́ ìgbà tí yàn bá kọ́ fọwọ́ pa ni bóyá ìgbà tí yàn sára látọ́ látúbà wọ́n lọ síbi iṣẹ́ àlọ́lá rẹ̀ tí ìjà ó gbé sọ́ọ̀sì wọ̀ ìgbà tó gbé sọ́ọ̀sì wọ̀ ìgbà tó di bí aago mọ́kànlá wọ́n kò yẹ kó wọn yan náfìlà dùhà ìgbà tó yan náfìlà dùhà ọ̀fọwọ́ pa sọ́ọ̀sì ibẹ̀ tó bá fẹ́ ṣe pé ọ bá fẹ́ ka ìgbà wo lòun ó fi fọwọ́ pa sọ́ọ̀sì wọn àti ìgbà wo ló ti bẹ̀rẹ̀ wọn àtàgọ́ mọ́kànlá yẹn ló ti bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ó mì pé ó di aago mọ́kànlá ọjọ́ kejì kò ní ká pé mo ti wọ́ látàgọ́ méje o tó bá jẹ́ pé zuru ló tó fọwọ́ pa yóò bẹ̀rẹ̀ láti kà ó di zuru ọjọ́ kejì tó yẹ pé kọ̀ bá bọ́ sọ́ọ̀sì wọn kalẹ̀ ṣẹ́rùgún táwọn wíyẹ̀ lómi lè má ma pàtàkì rẹ̀ irú àwọn tó bá ń gbé ní ìlú tó kí wọn sábà bọ́ bàtà wọn ò sì lè máa wọ socks bẹ̀lẹ̀ yóò sì máa pàtàkì rẹ̀ bí ìlú tó tutù bá máa ń mú buhaya ń bẹ̀ tí ó tutù máa ń mú tó ṣe pé tí èsè díẹ̀ tó pé ẹ̀rọ pé wọ́n plọ́jì òtútù mọ́ ní ẹsẹ̀ ni so tó pẹ́ fẹ́ sùn gan ẹ kó sínú canvas ni wàláyé ń bẹ́ẹ̀ bá ẹ kó sínú canvas lẹ́bi sùn pẹ̀lú pẹ̀lú nítorí òtútù torí tẹ́bẹ̀ lè yọ lẹ́ lè yọ kalẹ̀ báyìí ah, ẹsẹ̀ rẹ̀ yóò fẹ́ lè dìkandi kílẹ̀ tó máa so gbọ́dọ̀ àwọn kan yẹn bẹ̀rẹ̀ ti máa mọ̀ pé ah, àsáwọn àǹfààní súnà anabi sallallahu alaihi wasallam ẹni tó bá jí láàárọ̀ tó fẹ́ sálọ̀ àlá lọ́pa ìdí tán onídìkó tó yọ ẹsẹ̀ yóò kàn fọwọ́ fà yóò fọwọ́ pa hùfìlẹ̀ lẹ́yìn náà ìdájọ́ kan tó jẹ jáde yà rẹ̀ mọ̀bẹ́rẹ̀ ọmọ ṣọ́ọ̀bà ó òkè kìí ṣe ìsàlẹ̀ lèyàn mọ́ fọ́ pa níbi hoof yẹni pé mi socks ṣe pé sàlẹ̀ lábí ń tẹ́lẹ̀ ibẹ̀ lẹ́yìn kéèyàn pa máa ànábì sọ̀rọ̀ sọ́lá wọn fọwọ́ pa bẹ̀ òkè nílà ànábì fọwọ́ pa sallallahu alaihi wasallam bóòlù yóò ṣe fọwọ́ pa yóò fọwọ́ sómi yóò kẹsì báyìí pé tán yóò fi ọwọ́ lẹ́yìn yóò fi pa bí ẹsẹ̀ yẹn lókè lẹ́yìn yóò kàn fi pa òyìntàn onídìkọ́ tó fi pa àtẹ́lẹsẹ̀ ẹlòmí yóò tó wá wọn omi báyìí yóò tó wọn omi sí sọ́ọ̀sì ẹ̀kọ́ nídìí àìmọ̀kan ní jẹ́bà wọn so ó sì yẹ kí yóò béèrè fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹbí rọrọ àwọn tí wọ́n máa gbébò lẹ́bù náà sí máa ń pa kìíní yìí so wallahu a'lam al-imam an-Nawawi ni muttafaqun alayhi wọn ni wọ́n fi riwayatin wọ́n níbi àgbàwá kan tó wá tó ní wà alayhi jubbatun shamiyatun dayiqatun al-kummayn wọ́n ní alayhi jubba wọ́n lánàbí wọ jubba àbáyá shamiya títí sham dayiqa ó ọtáìtì al níbi ọrùn ọwọ́ ó fún níbi kùmẹ́yìn níbi ibi tí ẹ máa ń fi ẹ bí àpò níjẹ́ kùmù wàfírí wáyà tí wọ́n ní àpò rẹ̀ ó fún kùmù wàfírí wáyà tí ń bẹ̀gọ̀ wákan ó ní anna hadhihi alfadiyya كانت أن هذه الفسية كانت ب قصة قضية يعني أنا هذه القضية كانت في غزوة تبوك ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí níbi ìwáyà ni ọgbẹ̀ wá wíkẹ́ sọ ó ní kẹ́ sọ yìí tàtà ń sọ yìí níbi ogun tàbùkù ni ó ti ṣẹlẹ̀ sí wọ́n lọ wà ní náà. bisimilahi rahman rahim baabu istihbaabi qabiis an ummi salamata radiyallahu anha qalat kana ahabba thiyaab ila rasulillahi sallallahu alayhi wa sallam alqabiis رواه أبو داود والترمذي وقال حديث حسن باب صفة طول القميص والكم والإزار وطرق العمامة وتحريف إسبال وتحريف وتحريم إسبال شيء من ذلك على سبيل الخيلاء وقراءته من غير الخيلاء الأسماء بنت الأسماء بنت يزيد الأنصارية رضي الله عنها قالت كان قم قميص رسول الله صلى الله عليه وسلم كان قم قميص رسول الله صلى الله عليه وسلم إلى رسل رواه أبو داود والترمذي وقال حديث حسن وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من جر قومه خيلاه لم ينظر الله إليه يوم القيامة فقال أبو بكر يا رسول الله إن إزاري يسترخي إلا أن إلا أن أتعاعده فقال له رسول الله صلى الله عليه وسلم إنك لست ممن يفعله خيلاء رواه البخاري وروى مسلم بعضه نعم آه باب من الإمام النووي عليه رحمة الله nípa àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ aṣọ wíwọ̀ tí wọ́n ń kọ́ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam Umu Salama ó ní ọgbà ọ̀rọ̀ yìí wá radiyallahu anha qalat ó ní kana ahabbu thiyabi ila rasulillahi sallallahu alaihi wasallam alqamisu ó ní aṣọ tí anábì sallallahu alaihi wasallam aṣọ tí ọba jẹ́ aṣọ ríran tó jẹ́ bí bùbá náà ń pè ní kọ̀rìns rawahu abu da'ud wa tirmidhi wa qala hadith hasan ẹni pé aṣọ tó ṣe pé yóò ní bùbá yóò ní ṣòkòtò ń pè ní kọ̀rìns tí ó ní tókì tí ó ní ti ìsàlẹ̀ rawahu abu da'ud wa tirmidhi wa qala hadith hasanun báàbù sífàtì tó ẹlkàmìsì ọ̀rọ̀ nípa bí kọ́mẹ́sì yẹn bó ṣe gbọ́dọ̀ gùn tó yẹ ní pé aṣọ tí yẹn máa ń wọ̀ welcome àti apá ẹ̀wù welcome apá ẹ̀wù ibi tí bó ṣe gbọ́dọ̀ gùn tó wal izar àti izar náà pè ní izar òun ni aṣọ kan tó ṣe pé wọ́n a máa wọ̀ sí ààyè ṣòkòtò wọ́n máa ń ká gẹ́gẹ́ bí àwọn obìnrin ṣe máa ń ká aṣọ ìró òun náà ń pè ní al-izar ẹnu pé òun kò ní ṣí ẹnu kalẹ̀ gẹ́gẹ́ bí ìró àwọn obìnrin ṣe máa ń rí ṣe àbí ká pè ní gẹ́gẹ́ bí skate àmọ́ òun á fẹ́ yọ fẹ́ so yóò wá di pé tó bá fẹ́ wọ̀ tó bá ti kí ẹsẹ̀ bọ́ yóò lọ mọ́tún yóò wá ra lọ mẹ́bi dédé ibi tí okùn ṣòkòtò máa ń wà so náà ń pè ní al bí ìró bí ká ní bí ìró táwọn yíbò máa ń àwọn ọkùnrin máa ń wà tó bá jẹ́ àwọn ọlọ́lá nù wọn kankan so náà ni òun náà ń pè ní ìzáàrù bákanáà wà tọ́rọ fílẹ̀ ìmáàmà ọ̀rọ̀ nípa etí láwàní wà tàhírími ìsìbáàlì ṣe in mindalika ìwọ ni kíyàn jẹ́ kí ọ̀kan nínú bóyá aṣọ ni àbí ìzáàrù ni ẹni pé kọmís aṣọ àti ṣòkòtò ìzáàrù yẹni pé ìzáàrù tí yẹn wọ̀ àbí etí láwọn níyàn kí wọ́n ṣe ìsbáàlù rẹ̀ yẹni pé ó gùn tayọ ààlà tí anabi sallallahu alaihi wasallam là kalẹ̀ ala sabilil khuyala ó sì pé èèyàn fi ń ṣe fàárí ni pọkàn sí omi ń sapọ àmọ́ wa karahatihi yóò máa jẹ́ makaru yẹni pé ní tí ọ̀dà ọ̀kan dáa mẹ́rẹ̀ẹ́rẹ̀ ìfòyàlá tí wọ́n bá ti ṣe fáàrí sọ́dọ̀kùn ibi táǹkà yìí mo fẹ́ ká fi ọkàn ká jọ fi tẹ̀lé ọ̀rọ̀ yìí tí wọ́n bá fi ṣe gírímọ́ǹkà yìí tí wọ́n fi ṣe fáàrí wọ́n ní yóò jẹ́ kí ni haram ẹni pé yóò gbẹ̀sẹ̀ àmọ́ tó bá fi ṣe fáàrí yóò jẹ́ kí ni yóò jẹ́ makruh makruh tààrí yàn yóò jẹ́ ká mọ̀ pé kìí ṣe makruh tàhírí mìíràn kìí sí pé èèwọ̀ náà ń wí òun torí pé kí ni a ti rí haramu ní níwájú ṣẹ́rí bí tí mo fẹ́ káyí tí mo fi ń sọ ni pé àwọn èèyàn máa dá ìdàrúdàpọ̀ kalẹ̀ níbi ọ̀rọ̀ yìí kódà kò ní da kéèyàn gbọ́ lọ́rọ̀ yìí kéèyàn gbọ́ ní àbọ̀tì láláì ní gbọ́ ìyókù rẹ̀ tán torí tí wọn bá fẹ́ kó fìtínà bára rẹ̀ báyìí ó lè ní sẹ́ẹ̀ rí níbi wáàbù yìí gangan àti rí mi lọ báyìí tí kí wọ́n ní ẹni tí bá fi ń sakọ òun ni haramu ẹni tó ipò wọ ṣòkòtò ó kọjá púpọ̀ ẹsẹ̀ wọ́n fi ń sakọ haramu nu àmọ́ tí ò bá fi sakọ kìí ṣe haramu mọ́ ti yọra rẹ pé ọ̀ sakọ o kọ́dà bó bá wò kó sakọ náà lẹ́mí rẹ̀ mọ́ ti yọra rẹ títí rí ń sọ bẹ́ẹ̀ àdísì ń wájú o náà òfin ní ó ní ìdíkájọ sí kíni kájọ fẹ̀mí tẹ̀lé ọ̀rọ̀ yìí dáadáa asma binti yazid al-ansariya radiyallahu anha qalat asma sọ báyìí pé ó ní kana kummu qamis rasulillah ó ní apá aṣọ annabi sallallahu alaihi wasallam ó ní ilẹ̀ arúnsùfé ọmọ ń gùn débi ọrùn ọwọ́ rẹ̀ rawahu Abu Daud Abu gbà wá Abu Dawud òun ló gba àdísì wá rawahu Abu Dawud wa Tirmidhi wa qala hadithun hasan wọ́n ní hadith tí ọlálàáfíà nìyẹn ní pé tí a lè lò ní tọ́ bákanáà ibn Umar radiyallahu anhuma ibn Umar gbọ́rọ̀ yíwá wọ́n ní annabi sallallahu alaihi wasallam wọ́n ní annabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé mẹ̀njẹ́rọ̀ tọ́wọ́bà ó kòyàlá ẹni tí wọ́n bá ń wọ́ aṣọ rẹ̀ tó bá ní jẹ́rọ̀ tọ́wọ́ ká sọ máa wọ́lẹ̀ àbí ká sọ kọjá kókó ẹsẹ̀ ẹni kó ti kọjá bí àlà tí Ànábì sallallahu alaihi kalẹ̀ lam yanzurullahu ilayhi yawm ọlọ́run ní fojú àánú owó ń tọ̀ hmm. ẹni tó bẹ ilé wọ ṣòkòtò ọwọ́ ẹ̀wù ọwọ́ agbádá ọwọ́ bùbá lọ́kùnrin ọwọ́ à ń ẹsẹ̀ rẹ̀ àbúgbò kókó ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ọlọ́run fojú àná owó tọ̀ Abubakar Abubakar wa dá ya iná ìzárí yẹsẹ̀rì sí ó ní ìzárù mi ẹni pé a sọ àwọ̀tẹ́lẹ̀ mi tá a máa ń wọ̀ gẹ́gẹ́ bí ṣòkòtò yẹsẹ̀rì sí a máa dẹ̀ kalẹ̀ ilá an àtà àdáwò àfi tí n bá fọwọ́ fà á sókè ẹni pé ìmọ̀ ń fà á sókè ẹni pé tó bá ti dẹ̀ òun sáré fà á sókè fàkọ́lá làwọn rọ̀súlù lọ anábì wa sọ pé àà iná kẹlásítà mímá yẹ fún àlùwò fúyàlá wà ó bá ó sínú ẹni tí ń ṣe kíní yìí ní tìfáàrí ó oh, fi ṣe fáàrí yẹn ni pé bí ṣe ń dẹ̀kalẹ̀ ohun tó sì ń ka ohun tó ń fa bí ṣe ń dẹ̀kalẹ̀ tó ń fa á jẹ́ pé kìí sí pé ó fi ṣe fáàrí ni ó wípé kíní yẹn kàn ń ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀ ni túrẹ́ tó bá wọ ẹ̀wọ̀n irúru àwọn obìnrin ọ̀nà nìsìn ẹ̀rì pẹ̀lú tí ò bá mọ̀ táìsì dáadáa ó rẹ̀ lómi ọba jẹ́ pé ìtawagba ni ó ti máa yóò tutù pẹ́ yóò tutù pẹ́ tó kọ́ ọkùnrin mi kọ́ bẹ̀rẹ̀ kájú pé àárú àtẹ́bẹ̀ ìtújú pé irú bàjẹ́ ó sì wòdà ilé sónà lẹ́nu mi ò fi amú okùnrin yóò tó fi só dáadáa fàánẹ́bì ní ẹ̀wọ̀n òsì náà ti fi ń ṣe fáàrí tọ̀ ẹ̀rì pé níbí yìí anabi ló fọ abubakar ma ibi òhun ti báyìí wò sínú wọn tọ ìwọ́n ní ìsítí wọ́n ń ṣe ta ni wọ́n fọ ọmọ kò òhun ti báyìí ọ̀dà àwọn lè ní lẹ́mìí rẹ̀ òhun ti báyìí àtúnbọ̀ wá síbi yẹn náà àbí ìrora tọrọ lé ọlọ́run àyẹ̀wò oni anna rasulallah sallallahu alaihi wasallam qala la nabi sọ pé la yanzuru allah yawm al qiyamah Ọlọ́run ní fi ojú anú kò ní fi wo máa ń jarra sọ́ọ́bà ẹni tí bá ń jẹ́ ká sọ ohun kó máa ń jarra ìzára ìzára ẹni tó bá ń wọ́ ìzáàrù rẹ̀ ní pé aṣọ ṣòkòtò rẹ̀ tí ń jẹ́ kó wọ bátọ̀ràn ní ti fààrí mutabakun alayhi tó ní bí ó ṣe fìtì nínú ya kò ní fìtì yẹ báyìí bí ó ṣe fìtì nínú kò ní ní fìtì báhùn tọ́lọ́lẹ́ mi lè mọ bìlú ìfẹ́ olùgbà tí wọ́n bá ń ṣe pé àfáàrílà àwọn ṣe hùn tó bá ti ní kò ní ní pìtì bá hùn ayẹ́pọ̀ bí i ṣe kí ni bí i ṣe fáàrí nù wà á níhu ananabi sallallahu alaihi wasallam abúrúra tó ní pé ma asfala minal ka'bayn ọlọ́dẹ̀bí sallallahu alaihi wasallam sọ pé èyí yòówù tó bèèlè sọ̀kalẹ̀ gẹ́rẹ́ minal ka'bayn tó sọ̀kalẹ̀ sí rí méjèèjì minal ezar nínú aṣọ ṣòkòtò àbáṣọ ẹ̀wù tí ẹ wọ̀ tó pé tí ẹ gbé wọ̀ ní tó jẹ́ ìzáàrù ni fàfinnáàr tọ́ ìyẹn bèèrè ìyáná ọlọ́run lọ́n kọ́ làwọn bẹ̀ o rawahu Bukhari mọ́n Bukhari lọ́gbàdé sí wa bákan náà Abu Dharr radiyallahu anhu òun náà tó gba ọ̀rọ̀ yíwá ní ìfìmọ̀ pé ọ̀rọ̀ ìfà ṣòkòtò sókè ìfà ẹ̀wù sókè wallahi kìí sí ọ̀rọ̀ tó rọrùn bá

لا يكلمهم الله يوم القيامة الله نبا انصر دبا الجوغنا القيامة ولا يزكيهم ولا ينظر إليهم الله تنبوها ونفجوا نبوها ولا يزكيهم الله نفهما نبا ما يويس تباشي ولهم عذاب أليم إيه الله نوجه يا تولي وني قال فقرأ رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات ẹ̀mí ẹ̀ta lànẹ́bí ń ka ọ̀rọ̀ yẹn ànẹ́bí ní àwọn mẹ́ta kan bẹ ọlọ́run ò ní fojú àánú wọn ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ò ní fọ̀ wọn mọ́ gbàtà nẹ́bí wọn kórè ọ̀rọ̀ yìí ah Abu Dhar ní kọ́ọ̀bù wà khasiru àwọn ènìyàn mọ̀ sòfò àwọn ènìyàn mọ̀ sọ́ọ̀tì ó ọlọ́mọdé asòfò ọlọ́mọdé asọ́ọ̀tì mọ́ ní omi ya Rasulullah àwọn tá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì àwọn wọ́n ní ànábì ní al-musbilu aláwọ̀kọ́lẹ̀ tó ṣe pé sókòtò rẹ̀ ó ń kọjá ààlà ó ń sọ̀kalẹ̀ sórí kókósẹ̀ ó ń sọ̀kalẹ̀ sórí kókósẹ̀ ṣòkòtò rẹ̀ àbẹ̀wò rẹ̀ ẹ̀wọ̀ báyìí àwọn ẹni tánà sọ̀rọ̀ sọ́là ń kọjá kọ̀nà náà ni ọ̀rọ̀ ṣòkòtò bó ṣe sọ kìí sọ̀rọ̀ àwàdà bá bí àṣẹ nìkan yóò ní eríwo òyìn bá eríwo òyìn pẹ̀lú ṣòkòtò àtàṣọ tí ọba rẹ̀ yìí bí ẹni pé súnà Nabi sallallahu alaihi wasallam òun ní darí wa ẹwọ tí anábì sọ nípa ọ̀rọ̀ ẹ̀wù wíwọ̀ ẹ̀dàkùn náà ni mẹ́nu sọ híò muslim yìí náà tí ẹ bá wọ́n gbà mí yóò mọ̀ pa àwọn àfáà lù ìwọ́n ṣe jàǹbá báwọn èèyàn ẹ̀ ṣe jàǹbá báwọn èèyàn ẹ̀ ṣe wá sí ẹ̀ tẹ́ ẹ̀ díkàwọn èèyàn ọmọ tí ń jòdodo bóyá sì mọ́ ni tẹ́ bá mọ̀ wọn lè lẹ́skìs lọ́dọ̀ ọlọ́run àwọn tẹ́ bá mọ̀ ẹni àwùjọ yìí wọ́n sọ lẹ́nu tẹ́ pé ìyọnu àwọn èèyàn lè yẹn wá ìyẹn sábòsí bí ara rẹ̀ náà anábì ní almanan ẹni tí ma ń ṣèrè gún tí ó sọ̀rọ̀ fún yà tí ó tó ma sọ́kí bákanáà wẹ́l mú ń fi kò sílẹ̀ àìtẹ̀hú àtẹ́ntí bá ma ń tajà bẹ̀rẹ̀ hẹ́lẹ̀fìkẹ́d pẹ̀lú ìbúrarọ́ wàláyé tí mọ̀ rà ní wàláyé ìmòtúdí yóò lẹ́tọ̀ sí bíní láìtì alẹ́rìkí mọ́ sọ ipé bí a ṣe ń bá ọ̀rọ̀ yìí lọ yìí ìgbà tí ó di gírímọ́nkáyì mọ́ lọ́wọ́ á padà débẹ̀ o kódà bọ́ bá sọ pé òṣèlú gírímọ́nkáyì in tí ó sọ di gírímọ́nkáyì mọ́ lọ́wọ́ ẹ̀rìkí mo ti sọ̀kẹ́lẹ̀ kan tó bá ti ní kò ní ní 15 ó ti di kíni fún ọ ó di gírímọ́nkáyì nù sùkọ́lọ́ nǹkan mọ́ fún wa kó o ṣe àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ náà ẹ̀ẹ́dẹ́ka pẹ́sìtì tó lọ́wọ́ sí ọ̀pọ̀ jù. nítorí sàrà ẹ̀kọ́ sọ̀rọ̀ only the prayer can change destiny order. wọ́n ní sí àdúrà máa ń yí kádàrá padà so àdúrà tí ó pa kádàrá dára kádàrá náà ni ọlọ́run ti kọ́ ọlọ́run kọ́ pé ń ṣe nǹkan báyìí ọ̀nà lágbáyé ó sì bẹ̀ ní ní ìtún yí padà so lọ́dọ̀ ara rẹ̀ so ara rẹ̀ náà ni nítọ́lọ́wọ́ ọba ní yípadà ní ọṣàdúà ọyà àrùn lè bá dúà wọn ní ọjọ́ gbẹ̀gbẹ̀ àlùkìyà náà ni nítọ́lọ́wọ́ kan yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n kó ṣàánú fún wa tó ti bẹ́ẹ̀ náà yẹn gbọ́dọ̀ wá fi àdúà kalẹ̀ ẹ̀rí kí mo sọ nìkan kódà tí ẹ bá tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ tí ẹ sì ń bẹ lọ́run pé ìṣẹ́ kí ni ọ̀sẹ̀ mọ̀ pé ọlọ́run gbàdúrà yẹn àmọ́ ó níbi tí ó fi pamọ́ sí i gẹ́gẹ́ bí Wàlékùsọ́lá. Nínú ìbéèrè mi ń pé ǹjẹ́ ó dáa is it good for a person sick that go to hospital for treatment then after treatment the doctor told him that he should go for good treatment at herbalist place. ẹni tó ti lọ sí hospital tí dókítà ti tọ́jú rẹ̀ tí wọ́n tọ́jú rẹ̀ tán tí wọ́n tún wá ní kó tún fẹsẹ̀ létọ̀ kọ́mọ̀dá dókítà òun lóhun o nǹkan ń bẹ lára dókítà òun nu o dókítà jàdìjàdì nu tí ó kú bá a sòun náà ni pé ìgbà tó ti ní o ti lọ sọ́nà dókítà òun ti sọ ti ń sí ọ wọ́n ti tọ́jú ẹ̀ kódà dókítà bá ní àmọ̀ nǹkan tí ó ń sí ọ kìí ṣe lọ́lẹ̀ fẹsẹ̀ létọ̀ ló kù tí dókítà òun bá jẹ́ ẹni tó gbẹ́sìn yìí ni yóò sọ fún pé bóyá kọlọ lè wá àwọn tí ó ṣe rúkìá fún ọ àbí kò nǹkan kan tọ́ka rúkìá fún pé ẹmọ sí kẹwàá ẹmọ sí kẹwàá ẹmọ sí kẹwàá ẹmọ àwọn dókítà tó kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ kọ́lá mọ́ mẹ́rin kan tó ké pharmacist ń tẹ́ bá rògbò náà rẹ̀ nìyẹn kí ti ń ṣe yìí ọ̀rọ̀ ògùn kan ẹnu ẹnu lè wá àwọn tí ó ṣe rúkìá fún kò ní wò pé ògùn tó ń fẹ́ tà ó sì gbogbo náà ẹ̀rọ yóò sọ pé ó advice ọ̀nà pẹ̀lú ìwà tó sorúkì àfọyín sorú nǹkan báyẹn náà ni àmọ́ tó bá ní ẹ̀rọ yìí náà sẹ́lé sí gẹ́gẹ́ bí ẹsẹ̀ ilé táwọn máa ń nà lọ́rẹ̀ yìí wọ́n ní kẹ́rọ lè sẹ́bọ̀ nù náà kọ́ sànù fún wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk